بسم الله الرحمن الرحيم حمدا كثيرا لله الذي جعل خصلة الصدق من خصال عباده المتقين وجعله قربة قربات الدين وشرطا من شروط دخول الجنات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن رسوله صلى الله عليه وسلم خير البرية صدقا وعلى آله وأصحابه والتابعين لهم بالعلم النافع والعمل الصالح إلى يوم النشور عباد الله إن مما اشترطه الله تعالى لصحة الإسلام عبد هو الصدق وهو الشرط الخامس لأربعة شروط المسبوق تفصيلها من علم واليقين والقبول والانقياد والمسلم يقول كلمة الإخلاص مصدقا بها قلبه ويجتمع بذلك قلبه ولسانه فإن نطق بها غير مصدق بها قلبه صار منافقا خالصا كاذبا قال الله عز وجل في حقيقة ذلك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لاميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين وقال الله تعالى في موضع آخر ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما هم يشعرون وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون ولهم عذاب أليم بما كانوا يكذبون ويفهم من تلكم الآيات المذكورة أن اطلاع الله تعالى على ما في قلوب المنافقين من أمراض وشبهات غير متواطئة لألسنتهم صنفهم الله تعالى شر الكفار ومأواهم الدرك الأسفل من النار فالعياذ بالله قال الله تعالى في ذلك بشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أي بتغول عندهم العزة فإن العزة لله جميعا وقد نزل عليكم أن إذا سمعتم آيات الله وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزوا بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا فنحن متضرعين إلى ربنا تعالى أن يجعلنا من الصادقين لهذه الكلمة العظيمة adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó ṣe ìwà ká ní òótọ́ ìwà òdodo ó ṣe níkẹ nínú àwọn ìwà ẹni rere àwọn tí wọ́n páyà ọlọ́run ọba wa ta'ala ọlọ́wù yìí ṣe ìwà òdodo ó ṣe ní ọ̀nà kan tàbí mọ́ ń gbà súnmọ́lọ̀ nínú ẹ̀sìn ìyẹn pé ó ìsúnmọ́ kan nínú àwọn ìsúnmọ́ tàbí súnmọ́ lọ́hùn ọba yìí ló ṣe ìwà òdodo yìí ní mẹ́jẹ̀mú kan inú àwọn mẹ́jẹ̀mú tẹ́dà gbọdọ̀ ní kó jẹ́nà ajẹ́rì pé kò sí ọba mìíràn tó yájọ́ sí fún tó ju Allahu Muhammad sallallahu gbogbo àwọn ará àwọn gbogbo àwọn tí wọ́n ń tẹ̀ láwọn wọ̀nyí pẹ̀lú ìmọ̀ tó wúlò tó ṣàǹfààní tí wọ́n sì ń ṣe iṣẹ́ eré pẹ̀lú mímọ̀ náà títí ìjọjọ́ tọ́lọ́wọ́ sògbé ìdí alkiyama àwọn irúsìn ọlọ́run ká má mà dájú Allah subhanahu wa ta'ala fi ṣe mẹ́jẹ̀mú fún wa lórí kí n tí ń jẹ́ ìsìláàmù ta ní

bákanáà ṣàlàyé lórí tí ń jẹ́ ìtẹ́wọ́gbà tí jẹ́ kẹ́límọ̀ yìí tọkàntọkà ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀lá ṣàlàyé ní jẹjọ lórí bá ti jù pàjù sẹ́ẹ̀lẹ̀ fún kẹ́límọ̀ yìí ẹlẹ́ẹ̀karùn òní ká ti kẹ́límọ̀ yìí lóòótọ́ lódodo gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo la ilaha illallah lẹ́yìn tí ó gbàgbọ́ nínú ọkàn rẹ̀ fi ń sọ jáde lẹ́nu

ó lè lókó ohun mà ó sì lè sọ pé mọ́ ní tòun ò tí ìdébẹ̀ fàbítálí ajá tí ń pé bí ti ń pààrà kẹ́límà yẹn lẹ́nu ní gbogbo ọgbà kódà tó lè jẹ́ tó ṣe pé ó wátá ṣùgbà àti tí ń fà àìmọ́gbọ́túnmọ̀ kẹ́límà yẹn ní àbí tó já sí pé bó ṣe ń sọ ha ilaha illallah bẹ́ẹ̀ náà lọ́kàn rẹ̀ ń sako tí ń sọ jáde lẹ́nu irú bẹ́ẹ̀ ó di mùnáfìkì ó dókùrọ́ tó yẹ kó ètè kíyè rẹ̀ Allah subhanahu wa ní pẹ̀lú أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ìjọmọ ẹ̀dẹ́yìn o máa rò wípé àwọn ọlọ́run kàn dáhùn lásán wọ́n sì máa gbélé ayé lásán wọ́n sì máa sẹ̀mí lásán wọ́n níyàwó wọn bímọ ó máa kọ́lé gbogbo ohun táwọn èèyàn ń ṣe láyé náà lòun ó máa ṣe pé ń tọ́lọ̀ nítorí rẹ̀ dóhùn wọ́n

àbí kábi se àṣírí kábi tú àṣírí tó dúó lórí islam àtẹn tó já sí wípé kàn pàtí mara islam ni ẹ ma rí láwùjọ o lè sọ pé tó sọ dèrò kìíní kan torí kó ọmọ ọmọ oníbi iṣẹ́ wọn ó lọ́ta àwọn ọ̀tá tí wọ́n yí káyìí wọn òjò nílọ síwájú wọn òjò orí ń táyé ń torí ẹ̀ ló ti nà jáde wọ́n gbogbo ẹni máa ti nírò ẹlẹ́mì ẹ ti mọ̀ wípé wọ́wọ́ káàdìbùn fi ìmáni wà ìsìláàmì òkúrọ̀ ẹ̀dá ló jẹ́ nínú gbàgbọ́ rẹ̀ òkúrọ̀ ẹ̀dá ló jẹ́ nínú ìmáni rẹ̀ kìí ṣe ẹlúbọ́lọ́n jó gbogbo tó wa ta'ala kìí ṣe ìnìkan lámàdánwò wa laqad fatanna alladhina min qablihim àwọn tí wọ́n síwájú wọn gan adán wọn wò

síbẹ̀síbẹ̀ odó tọ́lọ́run mélòó nú ààrẹ lẹ́yìn tí ń dáwọn áwò táàmàbí tó yà lọ mẹ́ gbogbo ọkọ̀ ní gbogbo ẹbọ gbígbé ní gbogbo ọ̀nà tí ó já kára yàwó sáyà kára ọkọ mi kára ọmọ mi subhanallah amma yushrikun torí ẹ̀lẹ́ṣẹ́ wá dẹlẹ́gbẹ́ awo lẹ́dọ̀ lẹ́gbẹ́ kọ̀ọ̀kọ̀ sẹ́yìn lẹ lọ́mọ ní ta ní búyàn lọ́mọ bí Allah subhanahu wa ta'ala ni ọkọ tó fẹ́ kó kú ìyàwó tó fẹ́ kó kú bàbá ìyá tẹ́ ṣe tẹ́fẹ́ kó kú ta ń yọ̀nda gbogbo wọn pátá ó láti tòtọ́ lọ́wọ́ bá fún wa sí ó ti ń gé ìdí àsìkò tọ́lọ̀ ń gbà wọn padà lọ́wọ́ wa gbogbo ẹ̀ ló ní àsìkò tọ́lọ̀ ń fẹ́ kó lò láyé so musulumi yìí dààmú ara rẹ̀ yóò lò ó tọ́ pẹ̀lú kẹ́lìmọ̀ yẹn tí ó dù ó tì bó ti kìlọ̀ okùn mu ọlọ́run ní àwọn tí wọ́n síwájú ti dán wọn wo oríṣiríṣi àdánwò wọn rí nígbà wọn láwọn fẹ́ tì wà torí ni tani musulumi ò tani tani tó di ọlọ́run ṣùgbọ́n fìtínà àbí mùsíbà kọ̀kan tọ́lọ máa fi ń dán wa wò àwa gan fúnra ara wa lẹ́yìn gan àṣírí ara wa gan ní túlera wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run bá ti mọ mùnáfíkí already ó mọ muslim ó mọ mu'min ó mọ sẹ́sọ̀n ṣùgbọ́n táwa náà ti lè sọ́ra fúnra wa ó ti júwe àwọn ìwà kan pé tẹ́ bá ti ráwọn ìwà yìí lọ́wọ́ àwọn èèyàn wọn èsè mùsùlùmí òun ní nàná Muhammad sallallahu alaihi wasallam lọ́lọ́wọ́ fi fi yẹnu Kùránù wípé fahzaruhum jìnà sáwọn munafiki wọn yẹn qatalahumullah ọlọ́bá lóò ti gégùn lé wọn so gbogbo ẹni tó bá ṣe kí ò dúró dídí nẹ́ẹ̀sì tí ò dúró dídí kẹ́lìmẹ̀ la ilaha illallah tí ò sódódó pẹ̀lú rẹ̀ ọlọ́mọ tún wọn láṣìírí àǹfààní yẹn làwátá jẹ́ ìdàtókòó máa látọ̀dọ̀ ọlọ́run ẹ̀ntọ́lọ̀ tó ti láṣìírí fún wa báyìí àwa ní yẹra fún níwọ̀nba tó bẹ́ yá ṣe wà sí fún ká ṣe wà sí fún tọ́rọ̀ bá gba wà sí wọn kí wọ́n mọ́ bá ti tiẹ̀ lọ torí pé bẹ́ẹ̀ múra yóò padà fi tiẹ̀ kó bá yín torí pé òun lẹ́sìn ṣe tẹ́lẹ̀ ó tún fẹ́ kí Allah subhanahu wa ta'ala kó lè tú àṣírí àwọn tí wọ́n dúó ti la ilaha illallah àwọn tí wọ́n sòdodo pẹ̀lú rẹ̀ kó tún lè tú àṣírí àwọn òkúrọ̀ ẹ̀dá tó so pé kàn sọ gbólóhùn yìí lórí ahán lásán ni kò dénú ọkàn wọn wọn ò gbàgbọ́ lóòtọ́ láyé ní Allah tó mọ̀ pàrùkú mú mìnira wọn mùsùlùmí láwọn o onísúnà lèmi náà o agbọ́lọ́wọ́n bá gbọ́ o agbàpá àánú ó sì kù àlìjínà tẹ́yìn náà ní òlàá náà nílé iná tẹ́ ẹ̀fẹ́ wọ̀n yẹn àwọn náà fẹ́ wọ̀ so ẹni ẹn gbogbo wọ́ wà máa hun bí mùmìnì ọlọ́run ní irọ́ ni wọ́n ń pa wọ́n èsì mùmìnì òdodo wọ́n gbọ́lọ́ngbọ́ kankan ṣùgbọ́n wọ́n dá àrètèrètè lójú bẹ́yàn bá ń wò wọ́n yóò rò pé jẹ́ ni eré parí sára wọn ni mímúra ni

ìbáàjẹ́ òyìnbó ìbáàjẹ́ Ìgbò ìbáàjẹ́ Haúsá ìbáàjẹ́ Yorùbá ó ní gbogbo yín lẹ́sẹ̀ kan náà ẹ ti mọ̀ sọ̀rọ̀ kan ṣoṣo mọ́ kí ló gbólóhùn olóòní assalamu alaikum wa rahmatullah ah fúnlẹ́ni ọlọ́run tí ìtọ́ sí ilé wáṣẹ́ ní lọ́wọ́ ayé mùsùlùmí tí wọ́n sọ kẹ́lì ma assalamu alaikum wà lọ́rí àwọn lásán ni wọ́n pàdé sálámà yẹn láyára wọn báyìí wọ́n tún mọ̀ bàtà àwọn jẹ́ lẹ́yìn ìyíkẹ́ ni yẹn sì lẹ́jẹ́ pé mùsùlùmí ó tọ́rọ ni sùmúkà mùsùlùmí bí ó tì

wọn ti sì sẹ́yìn mùmí ní òdodo torí pé bó ti wù kọjọ́ orí irọ́ ogun tó àti ìrọ́ òtúnjọ́ kan bó ti wù kẹ́ máa kó kó náà ni mùsùlùmí ni kan náà ni wà ìyá yìí ti mọ̀lẹ́bí lọ lọ́jọ́ ọjọ́ kan rẹ̀ léyìn lọ́wọ́ ó ní wa ta'ala fi wọ́n léyìn kèéṣọ́ musulmi kò lánìyàn rí fún ìsìlámù bèlè tí yóò ní fún musulmi wọ́n máa yẹ ṣìrún àmáwọn òfúnra náà ọlọ́wà ní fi qulubihim marad ẹ̀rí àsán bẹnu ọkàn wọn àsán méjì nínú ẹ̀sìn àsán ìdòyìdó ayé àsán náà ló náà gbogbo orí ayé ló fẹ́ ní ó fẹ́ mọ́tò ó fẹ́ di gọ́fúnà ó fẹ́ kọ́lé ńláńlá ó fẹ́ jẹ ní ńlá nùlù ó fẹ́ jẹ ní ńlá lórílẹ̀-èdè mélòó mélòó mùsùlùmí tí wọ́n ti kú ònú sùlámù tó ní tàà ń sọ yìí táwọn náà sí mà àbí kí lèyàn ń wá níbi ipò iṣẹ́ ìjọba tí wọ́n tó rẹ̀ dáláwo níbi ni àbí sẹ́kẹ́tìrì àbí kí ni tẹ̀yàn ń wá àbí torí ní kọ́ntrátì gbà táwọn akẹgbẹ́ yòó ní rí gbà kí ẹ̀ ń rẹ̀ di aláwo ó àfáà ilé ayé òṣèré gbé lásán àràgbélayé tó mọ́ sọ nìyẹn àràgbélayé èyàn ráyé gbé ni ẹ̀yà ni ẹ mọ́ gbólẹ̀ tí lẹ́rà rí ọ̀dọ̀ tàlẹ́tì rà tàlẹ́ tó tà fún láyé gan ní kẹ́lìmọ̀tò rí dàbí ọ̀rọ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ burúkú èrò burúkú ní pẹ̀lú rẹ̀ ń ní láyé ọ̀dọ́ta lẹ́tìrà èlò lẹ́ẹ̀rà kí lẹ́tìrà ibò lẹ́tìrà àwọn yìí àbíkẹ́ dáhùn rẹ̀ ibi tí ó sì ń darí ìdínà níbo inú ẹ̀bọ̀ níwà tẹ̀fẹ̀rí àràgbélayé tó mọ̀ a mara wọ́n ti ń sanwó hajji kó wá lómi ní sí wọ́n ti ń sanwó múra àwọn pẹ̀lú gbogbo tá àkórọ́ra yìí pẹ̀lú gbàgbọ́ ẹbọ wọ̀nyí pẹ̀lú pẹ́tàbádọ́dọ̀ mùsùlùmí àrákà déédé jàmá wa ni bàbá yẹn wọ́n ti dúó déédé nù jàmá tàbádá wọn tọ̀hún àwọn oníṣẹ́yìnṣẹ́ kò gbàgbé ilé ibòmí òun ti fẹ́ pọ́n wájú ọlọ́run sẹ́kẹ̀kún ni ó padà pọ́n kẹ́yìn ilé yìí bó ti dọ́dọ̀ àwọn tọ̀hún aláìkí mùsùlùmí tiẹ̀ mùsùlùmí tiẹ̀ kì í discriminate ó gbà pé alábàáláyé ń bẹ àwọn onígbàgbọ́ náà sì wà ẹ̀yìn títí ẹ̀ náà sì ń tí fíyàn sí mọ́ lólé ayé nìyẹn bẹ́ẹ̀ ni philosophy yìí nìyẹn kìí sòfin ọlọ́run kò kan Islam يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة إن يعني إيرو يعني أودو نوكاني ó já lọ́bì kan báyìí láà àdúrà ń tèmi tí bá sí ìfàwẹ̀ tí ló kù wọ́n mọ̀ ń sọ wípé wọ́n ríran ojú tẹnitọ̀ ń fọ́ èmi kò rí sí wọ́n láti ẹ̀ tí wá pọ̀ sáfà ní wọn mi sáfà ṣùgbẹ́rú sí ọlọ́ọ̀bá ni mí gbogbo àwọn ìbéèrè yẹn ló ti ní dáhùn fún Qur'an <laughs>

làhọ́lọ́lá wọ́tẹ́ lábílá ẹmọ wò tó káì alhamdulillah ọlọ́run sáà náà rẹ̀ yóò afkari ló dùn lẹ́nu wọn báyìí kẹ́lìmọ̀ yìí dùn lẹ́nu wọn gbogbo ṣe sí wọn ó lè jásí sí àwọn oníwọ̀kọ́ ma dé mọ́ṣáláṣí ga tí wọ́n ma pẹ̀rún gbogbo kòhùn kárí gbogbo kòhùn kárí inú mọ́ṣáláṣí inú jama oníwọ̀mọ̀ gbòkè tí ó ma gbọ̀tún tí ó ma gbòsì gbogbo ìjọ wọn sẹ́tù táwọn sẹ́sìn oníwọ̀mọ̀ lọ́wájú oníwọ̀mọ̀ lẹ́yìn ọlọ́run ní orí ahán lásán ni

àwọn kú torí ẹ̀sìn kan bọ́n gan gírí gan ẹjá gbádùn káyé iná táwọn kú tó débẹ̀ tó padà nǹkan lábàlá wájì àfà irun jẹmọ́ ẹ̀kiri mọ́ irun júmọ́ ẹ̀kiri mọ́ kí ló dé ara ẹni sùúrù wọ́n ní wọ̀ná ni ọmọ sọ pé wọ̀ná ìwọ̀ná ìyà ti ni tí ó yẹ ká wá wá títí kan wá láwọn ọmọ lò ní lọ́kọ́ so bó bá ṣe wo ní káàbùnú sí mọ́ rìnrìn ẹ̀sìn rẹ̀ ẹ má fi tèmi ṣe o musamman pé mi ò jàmbá ọlọ́run <laughs> inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́run ni khasira dunya wal akhirah dhalika wal khusran al rẹ̀ bá rí bẹ́ẹ̀ ó ṣòfò ayé ó ṣòfò alkiyama òfò alkiyama yẹn dhalika wal khusran al mubin àsẹ́ntílé rẹ̀ jó láyé tọkọ kú fún tíyàwó kú fún tí gbogbo ọmọ rẹ̀ ò sí nìkan tó rí mọ́ àtíkèé sòfò òfò pé èèyàn déwájú ọlọ́ọ̀lọ́ kẹyàn lábùkù ó léèyàn sínú náà lófò torí pé ìyàwó rẹ̀ tó kú ọmọ rẹ̀ tó kú baálé rẹ̀ tó kú ilé iṣẹ́ rẹ̀ tó jóná ọ̀nà ìwájẹ̀ rẹ̀ tó dí ẹnu ìlú tó ń gbé nìkan ni wọ́n ti ma ẹnu ọmọlẹ́bí ẹnìkan ni wọ́n mọ̀ gbogbo ayé kó mọ̀ gbogbo olókàmẹ̀jìnkan kọ́ ni ó mọ̀ tó bá jẹ́ lọ́mọ̀ tó bá tóbi àmọ́ ó fún tàlìkì àmì gbogbo ayé ni ó mọ̀ pé lágbájá mọ́ sòfò ó ní ogun tàbá ń bá yá kiri ilẹ̀ tó bá ti di wípé eléyìí ó gbẹ́sẹ̀ èèyàn lójú àfà káyé máa ń bá ti ṣe ẹ̀ lọ́wọ́ torí kò ó padà tán láàfà fi sọ pé tí ń jẹ́ àdúnìyà ní tí ò ní pẹ́ tí ó fi tán mìkẹ́lì ni ti dáná yẹ́dùnù ní tí ò ní pẹ́ tí ó fi tán nínú èdè lárúbáwá gbólóhùn yẹn gan náà ó túmọ̀ kéèyàn sọ́ra fáyé yóò ní sẹ́ ti rí i azọ́pá àwọn náà ń dọ́gbọ́n ni wọ́n mọ̀ fáyé ń bẹ̀ ẹ̀rí tó ní kí n sọ́ra fáyé àwọn pé ìmùnà fi kí ẹ̀dá kò sí nítò ní tíìsì ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sí ọlọ́run ní ẹ sọ́ra fún fìtínà ayé ìdòyìndò ayé tó bá yé ayé gbogbo láyé ló bàjẹ́ lẹ́yìn gbogbo láyé ló bàjẹ́ ẹ̀sìn ti bọ́ káwa náà lè sáyé kọlẹ̀mọ̀ wà ní mọ̀lẹ́bí kọmọ̀ wà ní àdúgbò láàrin jẹ́mọ̀ kọmọ̀ wà wọ́n tẹ̀tún mọ́ ń sàdúrà kan ó ní oníṣẹ́rú ẹgbẹ́ rẹ o oníṣẹ́rú ẹgbẹ́ o múra sí ní o wọ́n bá ti ń sọ̀rọ̀ yẹn fún ẹ wọ́n lé ẹ láré nìyẹn wọn ò lé ẹ láré ìrún kíkì wọn ò lé ẹ láré kó súnmọ́ lọ́hùn ààrẹ bóòlù wọn náà ó ṣe wá gbogbo ọ̀nà tí wọn ó sá dò lórí láyé ibi tó wà tẹ́sìn

ọlọ́wọ́ padà mọ́nà àbáyọ jáde fún ọ mọ́sọ̀ ipá ní yóò tí ẹ̀kan lè dá tẹ́lẹ̀ tó kátà ní ẹwà ṣe wọ́la ọmọ àìzáàbùn àlímùn bí máa kíánà yẹ̀dìbòn ọlọ́wọ́n bá ní ìyà ẹlẹ́ta ẹlẹ́rọ yóò máa jẹ́ kíró àwọn tó bá rí bẹ́ẹ̀ torí pín gbàtí wọ́n wọ́n kúrọ́ ayé wọ́n ń so àti alkẹ́dìbò àti àtẹ̀kìdìbò méjèèjì ló tako ìpìlẹ̀ la ilaha illallah gbogbo eléyìí a ma ń gbọ́yé lórí wípé Allah subhanahu wa ta'ala ìgbà tó ti rí pé ààrẹ ń bẹnu ọkàn mùnáfìkì ti lori aha laila pa kèfèrí aláburú ni ṣùgbọ́n ọkọ̀ tó wá burú ju kèfèrí lọ tààlẹ́ni náà alìmùnáfik bọ́lọ̀ ti pè wọ́n nìyẹn o munafik kò lè ríwájú ọlọ́run dé bẹ́ẹ̀ ni kèfèrí ò lè ríwájú ọlọ́run dé bẹ́ẹ̀ ni munafik náà ní kúrò orí ní fàtí láyé kọ́lọ̀ بشر المنافقين بأن لهم عذابا ń àwọn fún wọn ní ìròdùnú yà ọlọ́mọdùnwánú yà ọlọ́ní ìdùnú yà lọ́wọ́ máa dùnú ó sórí búlẹ́nì fẹ́ pé dùnú ní tí máa ń kó ayọ̀ síyànlẹ́mí ni akó oríire o kí ló dé ra mọ́tò o ó o oríire o ó ti o ọlọ́ni akó oríire tẹ́ sọ fún gbẹ̀yẹ̀ oríire yẹn ni fún wọn ìdílé ìtọ́rọ̀ wọn fi rí bẹ́ẹ̀ alladhina yattakhiduna al-kafirina awliya'a min duni al-mu'minin àwọn tí wọ́n sọ àwọn kèfèrí ẹ̀dá di ọlọ́gbẹ́ di ọ̀rẹ́ ayò lẹ́yìn mùmìnì òdodo kílẹ̀ ń wáná olọ́rẹ̀ méjì onímẹ́ta onímẹ́rin lórí méje awáwo gbogbo àtẹ ìwárí mùsùlùmí pàtàwà wà ń skúù àwọn máa rìn pẹ̀lú gbogbo àwọn èèyàn every time sáàmúra sí ó di pé ń pọ̀ kakú lọ́wọ́ ó fẹ́ tẹ̀yìn ilẹ̀ fáwọn èèyàn ta ló ọ̀rẹ́ my best friend nígbà wà lọ wà bọ̀ kìí ṣe mùsùlùmí tó fílẹ̀ tó rò kó jẹ́ best friend tí èdè mùsùlùmí yóò bà yẹ́ ìyàwó rẹ jẹ́ yóò bà yẹ́ àwọn ọmọ rẹ jẹ́ báfà bá tẹ̀lé kí wọ́n ní àwọn mọ̀lẹ́bí dìde wọ́n ní ogún tí alájì fílẹ̀ ojú sùlámù láfikún yes but before you do that sir wọ́n ní ọ̀rẹ́ kan tọ́nú ó bá dé ẹ̀yàn fà no no no no no no no no no ọ̀rẹ́ mi bá ti rí nìyí tó kò gba ogun yẹn láyè ó ti ṣàlàyé bá ti máa pín ogún yẹn fèmí ní máa pín gbogbo wà dàrú ó gbọ́dọ̀ dàrú torí pé ẹni ẹni òrìn ní kẹ́yìn rẹ̀ mọ́ dàrú nígbà tí ń ayé ẹ̀ so munafiki kèérí mùsùlùmí òdodo mú lọ́rẹ̀ àwọn ọ̀tá islam ni máa mú lọ́rẹ̀ ọlọ́run wá ní ayẹ̀bẹ̀tàgúnà ìndọ̀hùnlẹ̀ ìzà àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí wọ̀nyí tẹ́ẹ̀sọ́dọ̀ rẹ̀ yìí kílẹ̀ ń wọn náà alẹ̀ ìzà ẹ̀ ń lọdọ nwa, wọn ẹ̀ ń wápò lọ́dọ̀ wọn ẹ̀ ń wówó lọ́dọ̀ wọn àbí ẹ̀ ń wá títóbi yìí ẹ̀ ń wá lọ́dọ̀ wọn fa innal izzata lillahi gbogbo tẹ́ wá káàkiri nye prọpati ọlọrọ ọba ni èèyàn kan kó bi fresh graduate musulumi ti na si wájú ló wo pé ìwọ ó tí ẹ̀ wọ́n kò tí ẹ̀ lè kúnlẹ̀ kíyàn àbówọ̀ ló ń wọ́ bó ṣe múra pé ẹni náà ni mo fẹ́ gbà síbí ó kó wájú rẹ̀ ní oríire èèyàn kan ò sí lọ́wọ́ ẹlòmíì ibi tá ti fèèlì nìyẹn in tọ́lọ̀ bá ti kọ lákọọ́lẹ̀ fẹ́dà ó débẹ̀ láyé wọ́n sọ ká èèyàn wọ́n sọ rẹ́yìn ìgbà ní wọ́n ń bẹ gan bó já sí pé tèèyàn bá dúró tọ́lọ́run ọ̀tá èèyàn lọ́rùn ó lò látàtọ̀ tèèyàn orí sórí rẹ̀ ọ̀tá ọ̀tá lábẹ́nú ọ̀tá ní gbangba ọlọ́run ní ẹ̀rẹ́ sọ ni ó dúró tèmi ọlọ́run ó yá mọ wá sánà tó fi sórí rẹ̀ fún òun báyìí náà ló sánà yẹn kò sí mọ́gbà tí ń sàn tọ́lọ́run bá nìyẹn sánà pé ètò tọ́lọ́run yàtọ̀ síta wa èèyàn

وقال نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله wọ́n ti sọ kalẹ̀ sínú tírà tá sọ kalẹ̀ fún yín ní al-Qur'an nígbàtá yìí mùsùlùmí bá bẹ̀rẹ̀ sí ń gbọ́ràn tí ọlọ́run tẹ́ ń gbófin ọlọ́run tẹ́ ń kànú gbogbo àyí mùmí ní òdodo yukfaru biha àwọn mùnáfìkì wọ́n ń ṣe kèfèrí pẹ̀lú fala taq'udu ma'ahum hatta yakhudu fi hadithin ghayri ọlọ́run ní ẹ má bá wọn ṣe mọ́ o títí tí ó fi já sí pé tó bá ń sọ̀rọ̀ wọn ò sọ̀rọ̀ pakọ̀rọ̀ ọlọ́run bá má tó bá ti kọ́rọ̀ ayé náà bá ń sọ àbọ̀rọ̀ ajé amúláyé náà bá ń sọ ẹ lè sọ pé ń bá wọn ṣe lábẹ́gbẹ̀gbẹ̀ yẹn wọn bá ti kòfin ọlọ́run ẹ má dúró tì wọ́n mọ́ o ẹ má kún wọn lọ́wọ́ lórí àti ba ìsìn ọlọ́run bá jẹ́ lórí ilẹ̀ o tó ń tẹ́ bá dámọ̀ kún wọn lọ́wọ́ lórí ẹ̀ náà innakum idha mithluhum ẹ̀yìn náà dúró wọn náà nìyẹn ọlọ́run ti gbé dájọ́ dé

ìwọ lè ṣe terrorist ìwọ tó ń fẹ́ tọ̀sí mi dùn mi òun bú ànábì lójú mi òun bú fẹ́ ẹ̀sìn mi lójú mi mo sì sọ̀rọ̀ ní terrorist ni mi mo gba ìyàwó rẹ ni àwọn ọmọ rẹ mo gbà ìgbà tó bá rí ìdánwò ní asémi ta àkànbí àsọ̀rọ̀ wọn náà ti ẹ̀lẹ́ bẹ́yẹn àrò àgbà tí wọn ò ní rúgbọ̀n tí sókòtò wọn ò dẹ̀ ṣe àmọ̀ pé ọ̀rọ̀ yẹn náà ni wọ́n lára débẹ̀ níjọ́ mi wò ní mọ̀rọ̀ sọkúsọ nípa ìsinmi àmọ́ tó bá ti ń sọ nítorí wọn wò wípé tí máa ní kí n takò wọ́n hádà ìgbà pé ìlítírètì ni wọ́n ọlọ́run ní ìnákún ìlà mẹ́sùlùkùn ọlọ́run ti tò yàn mọ́jọ àwọn kèfèrí nìyàn ọlọ́run wá ní inna Allaha jami'ul munafiqina wal kafirina fi jahannam jami'a àtàwọn

irú bísínẹ̀sì wo lẹ tún ṣe yẹn ó sàdákọ̀ pródọ́tì yẹn lórí polówó ọjà ó ní gbogbo ṣubú ìyẹn orírìn làwọn wà táwọn bá tún délùú kan níbi àsìkò bíi gúúrù táwọn láwọn fà lọ àwọn fẹ́ láwọn tẹ̀ bọ́lẹ̀ káwọn kírun ó ní káwọn kàn jẹun ní káwọn ọdún mọ́tò àwọn tún lọ nìyẹn ó lò ti wá síbò ìjọ ọ̀sẹ̀ kan bẹ́ẹ̀ àmọ́ wọ́n fọjọ́ júmọ́ àkalẹ̀ fáwọn táwọn bá wà lórí ìrìn àjò ọjọ́ jù today is Friday so tá bá ti dé ìlú kan lásìkò jùmọ̀ bá ti lọ sí jùmọ̀ àmọ́ lẹ́yìn jùmọ̀ yẹn gbogbo wákàtí márùn-ún tó kù ó fò dídí ọ̀sẹ̀ kan lẹ̀ jùmọ̀ nìkan ló kù mo ní sáà mùsùlùmí ń bẹ níbi sẹ́yìn náà ní wọ́n wà ìbéèrò ni wọ́n tẹ́ lọ́wọ́ wọn olóògbé wọn lẹ́rìn wọn ní bó ṣe rí náà nìyẹn olóòwò àwọn pé ṣé tó ń bá kú sórí ẹ̀ báyìí mo láfa àwọn onírin ọlọ́run ti sàánú yín ẹgbẹ́ lẹ́tà alẹ́ ní kíákíá ẹkọjá tó pẹ̀lú ọmọ ọkọ̀ kó <laughs> tó bá ṣe pé tí ó kù nìyẹn bá jẹ́ àmọ́ lè yóò fi wá bẹ́sìn jẹ́ ó torí pé ọkàn ogun ò balẹ̀ ó ní gbogbo ohun yẹn nìsìn òun gbọ́dọ̀ mọ́ sá padà ní kí lè yẹn wá káàkiri láyé èlò ni wọ́n fẹ́ san kí là ń jẹ láyé inú ayé tó ní san nílé tó sọ wípé tó bá ilé sẹmi sí ìkẹsí kejì báyìí wọ́n gba ọyọ̀ dànù ló kùfẹ́ eléyìí gbọ́dọ̀ sí wa dáadáa kí Allah subhanahu wa ta'ala kó já lè dúó déédé ká lè dúó lẹ́ni òótọ́ ti kẹ́ni la ilaha حمدا لرب العالمين وثناء كافيا لإله الأولين والآخرين ثم صلاة كاملة وسلاما مباركا على إمام المرسلين وخاتم النبيين أما بعد فيا عباد الله إن الصدق في دين الإسلام لأمر عظيم يحقق صحة الإسلام في المجتمع ويحقق دخول الإسلام تيسيرا للمسلم روى البخاري ومسلم عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد يشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله صدقا من قلبه إلا حرمه الله على النار وعنهما أيضا عن طلحة بن عبيد رضي الله عنه في حديث العربي الذي جاء إلى النبي صلى الله عليه وسلم بذلك مستفسرا عن أركان الإسلام الخمسة فلما أخبر المصطفى صلى الله عليه وسلم بذلك قال هل علي غيرها قال لا إلا أن تتطوع أو إلا أن تطوع قال والله قد أفلح قال لا أزيد عليها ولا أنقص فقال رسول الله صلى الله عليه وسلم أفلح إن صدق أنا أقول فún Ọlọ́run ba lẹ́ẹ̀kan sí ọba gbogbo àgbáyé ẹ̀yìn tó pé fún Ọlọ́run أويني ọba tó dá àwọn ẹni àkọ́kọ́ òun náà ni ọba tó dá àwọn ẹni ìkẹyìn ìkẹ́ Ọlọ́run ọba tó pé àti àlàáfíà rẹ̀ tó ní àlùbáríkà nú kọ́lọ̀ ṣe fún aṣíwájú gbogbo àwọn ànábì Ọlọ́run ẹ tó tún wá jẹ́ ní ìkẹyìn gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run lẹ́yìn náà àwọn onígbàgbọ́ òdodo láwa mùsùlùmí ọ̀rọ̀ ká ní òótọ́ ká ní òdodo tí ń tàn ṣe ní islam ọ̀rọ̀ lámà ní eléyìí onímọ̀ ń jẹ́ ká mọ àlàáfíà ìsìláàmù ẹ̀dá láwùjọ tẹ́ẹ̀bá kó gbogbo wájọ láwa mùsùlùmí àwa náà ti máa jẹ́rìí pé lámà yí ìmánì rẹ̀ fẹ́ẹ̀ tún gbé pẹ́lú ti wa lọ àwọn àjálù tí ń ṣẹlẹ̀ sí tí ó sì pẹ̀yìn ìdánù islam àwọn náà máa ń mà kódà táyìn lágbájá ọlọ́run tẹ pẹ̀lú imani ilé àwọn àdánwò báyìí ṣẹlẹ̀ sí kódà dúnú islam ni eléyìí máa ń tú àṣírí rẹ̀ dẹ̀nísì ń jẹ́ kí ọmọ ẹ̀dẹ́ èèyàn wíwọ àlìjẹ́nà ọmọ ẹ̀dẹ́ lójú alìkìyàmà ìmọ̀ sí rọrùn Imam Bukhari Imam Muslim wọ́n gba àdíjì kan jáde fún alátọ́dọ̀ Anas kọlọ̀n kó bá yọnu sí olóńṣẹ́ ọlọ́sọ́lọ́lọ́hù àríwọ̀sálàmù sọ wípé ma min ahadin kò sẹ́ni yóò wù ìbá jẹ́ nínú ẹ̀dẹ́ èèyàn yashhadu an la ilaha illallah tó bá jẹ́ yìí tí kò sí ọlọ́run bá mí tó lẹ́tọ̀ọ́ kájọ́sìn fún ju Allahu lọ àfi kí Allah subhanahu wa ta'ala kó ṣe iná léèwọ̀ fún ẹ̀tọ́nà bá ti ṣe iná léèwọ̀ fún kí ni tó padà wọ̀ aljanna ẹ̀tọ́nà bá lè ṣe iná lè wọ̀ fún ojú ọ̀rọ̀ èèyàn kọ́lọ̀ ó ṣe kí ni kò fi sínú aljanna a jẹ́ pé mẹ́jẹ̀mú tẹ́dẹ̀yìn ó fi wà aljanna tó fi ní wọná oníkójú lóòótọ́ ti la ilaha illallah kó sòdodo pẹ̀lú rẹ̀ láyé mi lárúbáwá oko àwọn tí wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn tí wọ́n sallallahu alaihi wasallam náà mùsùlùmí wọ́n èyí sábà ara ń fà ní àti wá gbẹ̀kọ́ ọmọ lọ́dọ̀ ànábì káwọn sáà jẹ́ kí wọ́n múnú oko ni èyí tẹ́sìn bá múmú láyá rẹ̀ nímọ̀ mọ́ra ní káàkiri nígboro Madina tí ó ló ń bèèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn irú ẹni bẹ́ẹ̀ wá bá na Muhammad sallallahu alaihi wasallam oníwò oṣẹ́ ọlọ́run orígun Islam márààrún gan tí wọ́n sọ yẹn mi anábì ṣàlàyé rẹ̀ láti bẹ̀rẹ̀ dé parí lábà hali aláyà ghayruha lẹ́yìn gbogbo orígun márààrún Islam èwo ló tún kù tó dọ́nà ìlémi lórí kí n ìlà àǹtàtọ́wà àbí tó bá ti kó fẹ́ ṣiṣẹ́ ìlé lórí márààrún ìlókù irú hajj yẹn o fẹ́ ṣe umra lẹ́yìn wákàtí márààrún o fẹ́ máa ṣe náfílà lẹ́yìn kó yọ zaka ojú owó o tó fẹ́ máa ṣe ìtọrẹ àánú mi gbogbo tó kù yẹn náfílà ni lórí nǹkan márààrún tí wà nẹ́bí sàlàyé fún mi tó jó rí islam márààrún yìí ebi ò ní pàtẹ ilé kankan gba ọ̀nà wáfí ni èmi ò ní yán o wà là áàkùs àmúmi ti ní bí kankan kunu márààrún yẹn kí ni mi nígbà kan wọlé nu márààrún arákùnrin yìí lọ tán anábì wá sọ ọ̀rọ̀ kan anábì ní aflaha in sadaqa ẹni tẹ́ ń sọ yìí lẹ́yìn wákàtí lẹ́yìn zakat gbogbo nàwátìlì yẹn ò ní sìnkan lórí rẹ̀ má tó bá ti tó sóòótọ́ pẹ̀lú tó sọ yẹn o ó ti làwájú ọlọ́run torí pé ó ṣe ọlọ́ alẹ́ sọ́lá tó sẹ́lẹ̀m ìtànà lè fi fún létí àbíkànà yìí sọ̀rọ̀ yìí kò sẹ́n tó bá fẹ́ dó ti kẹ́lìmà la ilaha illallah pẹ̀lú òótọ́ tí ó yà ẹlẹ́bọ kò lè yá kèfèrè ẹ̀dà kò lè yóò bíbí à torí pé nínú kẹ́lìmà nínú orígùsùn náà mara àwọn ni ṣàhádàtù la ilaha illallah oní ẹni ṣàhádọ́tọ̀ anna Muhammad rasulullah wa so kò sí musulumi kan láyé tó gbọ́ àtànábì gbọ́ dẹnudẹnu tí yóò bídíà kò sí torí kó ní so ìtẹ̀lélànà anábì ẹni sì ń jẹ́ súnà rẹ̀ òdìkejì rẹ̀ níjẹ́ so túnmọ̀ sí na ẹbọ ní túlọ́rọ̀ rẹ̀ ìwà kẹfẹ́ ní túlọ́rọ̀ rẹ̀ ìwà bídíà tó ba kẹ́yìn in afla au aflaha in sadaqa ó ti là ó ti jèrè o níwájú ọlọ́run tó bá ilé sòdodo jẹmọ́ mùsùlùmí ó dọ̀ràn yàn fún wa o ògbónà la ilaha illallah tá ń san gbogbo ìgbà ìsìláàmù tá gbé lọ́wọ́ lẹ́sìn gẹ́gẹ́ bí ẹ̀sìn ká dúró sí lóòótọ́ ká mọ́ tara wọn nú ẹ̀sìn mọ́ gbà kó fi sáré mọ́ gbà mú wọn ẹ̀ kí ló wá lè débẹ̀ ayatul kursi náà wọ́n hàn sínú hàn tuntun wọn gbé fún mu ẹ̀ẹ́sẹ́ kọ́kọ́ máa kàá

kí ni mẹ́tọ́mẹ́ntì tẹ́ fi wọn gbogbo ìmọ̀ kéwú tẹ́ fi mọ̀ wípé ẹ ti ké 20% tí 80 tó kù ọmọ tí mọ̀ lẹ́yìn kó wá ké ẹni tí ń pẹ́ ọmọ òkè tó kù yìí kí ló bá àwọn rẹ̀ jẹ́ kò mọ́ kí ló fún rẹ̀ ṣe kò mọ́ ó sì dúró ọmọ òkè tó kù àti gbìyànjú ìgbìyànjú wo ló ṣe ẹjá lera wa lárí ẹ̀sìn kí kágbàgbọ́ yẹ̀ ká ma wá jìnà sí ajẹ́ àmù ní ọlọ́run ní lọ́wọ́ o ajẹ́ àmù ọlọ́ọ̀bá ló nìyẹn lọ́wọ́ ẹ̀mọ̀pá ti sọ sẹ́yìn ẹ̀ tó yíwọ̀n àlè máa dàmú lórí ẹ̀mà gbogbo ọ̀nà tẹ́lómi rò fún òfìlà láyé ọlọ́run ni a lè gbàbò ní ìṣe káfí rẹ̀ yọ̀nà ọlọ́run tọ́lọ̀ wa ta'ala kó fi wáyé lọ́kàn balẹ̀ nínú ìlú táwà yìí kan wọ́n balẹ̀ lórílẹ̀-èdè táwà yìí gbogbo àwọn olórí àwọn aláṣẹ wa kọ́lọ̀ kó bá tún wọn ṣe kó bá sàlékún àtọ́sọ́nà fún wa bó ti ń lọ tí ń bọ̀ káàkiri kò sẹ́ni tí ó mọ́ tí ń lọ lórílẹ̀-èdè yìí a lè mọ́júra wa lọ ní kò sẹ́ni tó rọ̀ lọ́rùn ẹni bá rọ̀ lọ́rùn gan lè jáde kó ló rọ̀ lọ́rùn torí pé bá ti àtàwọn olórí wa àtàwọn aráàlú tí wọ́n ń darí mọ́tẹ̀ tún gbogbo wa ṣe la ilaha illallah subhanakallah wa bihamdik